بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله ìbéèrè àti ìdáhùn kí ni ìdájọ́ eyín góòlù tí àwọn alálàájì àti àwọn alálàájà máa ń ṣe sẹ́nu nígbà tí wọ́n bá lọ ṣe iṣẹ́ hajj bákan náà kí ni ìdájọ́ eyín góòlù eyín fàdákà èyí tí àwọn obìnrin máa ń ṣe láti fi ṣe ọ̀ṣọ́ sí ẹnu wọn. Ní àkọ́kọ́ ná, ẹ jẹ́ ká lọ sínú hadithi Bukhari àti hadithi Muslim èyí tí Abdullahi ibn Mas'ud gbà wá. Hadithi náà lọ báyìí pé Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ó sọ pé la'ana Allahu al-washimat ìgbéjìnà sí ìkẹ́ àlọ́hùn kí ó máa bá washimat washimat ni olóólà olóólà ẹni tí ń báyàn kọ ilà sí ara àti onítàtú tó máa ń bá yàn ya tàtú sí ara ẹ rí i pé ìyàtọ̀ díẹ̀ níbẹ̀ láàrin ilà kíkọ sára àti tàtú tá à ń sọ yìí àwọn méjèèjì wọ́n jọra níbi pé wọ́n ó ti nǹkan bọ inú awọ ara fún ẹni tí wọ́n bá fẹ́ bá ṣe ẹni tí wọ́n bá fẹ́ ṣe fún bákan náà sì ni pé ìlà tí wọ́n bá fẹ́ kọ síbẹ̀ tàbí ohun tí wọ́n bá fẹ́ kọ síbẹ̀ lọ́rọ̀ yóò wà níbẹ̀ títí láéláé nínú ara onítọ̀hún so eléyìí náà ń pè ní wáṣímù abdullahi ibn masoud wá sọ pé ìgbégínà sí kí aláwọ̀ kọ́ máa bá wa shimat àwọn olóòlà àwọn onítàtù tí wọ́n ń ya nǹkan sí ara ènìyàn tí nǹkan náà kò sì ní parẹ́ wọ́lé mustau shimat bákan náà ìgbégínà sí kí aláwọ̀ kí ó máa bá àwọn obìnrin tàbí àwọn tí wọ́n ń lọ bá onítàtù àti olóòlà pé kí wọ́n ya tattoo tàbí kí wọ́n kọ ilà sí àwọn lára. Àwọn ọ̀rọ̀ yìí wá níwà tabo washimat àti mustoshimat nítorí pé àwọn obìnrin ló gbajúmọ̀ nígbà náà tí wọ́n máa ń ṣe àwọn ìranù wọ̀nyẹn láti fi ṣe ọ̀ṣọ́ sí ara wọn yálà sí apá wọn tàbí ikùn wọn tàbí ẹsẹ̀ wọn. Nílẹ̀ Yorùbá wọ́n mú ojú mọ́ ìlà kíkọ ní tiwọn wọ́n á kọ ìlà sí ojú wọ́n á tún kọ kìnnì kan báyìí tí wọ́n máa ń tán máa ní wọ́n gbẹ̀jẹ̀ ọgọ́ tán bá dá tán bá kọlà fọ́mọ àwọn kan ó tún gbé ọwọ́ wọn kalẹ̀ wọ́n ó kọ àwọn nǹkan síbẹ̀ wọ́n á máa kọ sí ikùn ọmọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo eléyìí pátá ló kó sí abẹ́ wáṣímù abdullahi ibn Mas'ud ó wá ní Allah máa gbé ìkẹ́ rẹ̀ jìnnà ó máa gbé ìkẹ́ rẹ̀ jìnnà sí washimat wali mustawshimat àwọn olóòlà tí wọ́n ń kọlà sára ènìyàn àwọn onítàtù tí wọ́n ń ya tàtù sí ara ènìyàn wali mustawshimat àtẹni tó fúnra rẹ̀ lọ bá olóòlà pé kó bóun kọlà sára tàbí kó bóun ya tàtù sí ara àwọn tattoo eléyìí tó ga sí pé kì í parẹ́ ní ara bákan náà wanami sọ́ọ̀tì anábì tún láàánà ó ṣẹ́bi lé anami sọ́ọ̀tì anami sọ́ọ̀tì ni àwọn obìnrin tí wọ́n máa ń fa irun ìpéǹpéjú wọn láti lè láti lè pa kí ló kọ rẹ̀ lẹ́ẹ̀dì wọ́n á fánu kúrò ńbẹ̀ wọ́n á máa fi kíní lẹ́ẹ̀dì wọn tí wọ́n máa fi falà sí wọn wọ́n máa fi fa ìlà sí wọ́n fi falà sí àwọn ní Naomi salt àwọn tí wọ́n ń fa irun ìpéǹpéjú wọn wálé mutana misalt àti àwọn obìnrin tó gá sí pé òun ò mọ irun ìpéǹpéjú fa ṣùgbọ́n ó lọ gbé bá ẹni tó mọ̀ fa ó ní fa tó ń túmọ̀ sí pé ẹni tó fá irun ìpéǹpéjú rẹ̀ fún ara rẹ̀ àti ẹni tó gbé lọ bá ẹni tí ó bá fá ìgbéjìnà sí kí ọlọ́run kọ́ máa bá wọn wálé mutafalejat lílẹ̀ husni àti àwọn tí wọ́n ń fi èjì sí eyín wọn nítorí kí wọ́n lè rẹwà lójú sí i ìyẹn ni pé èjì òun ni àlàfo tí ó máa ń wà láàrin eyín òkè àwọn èèyàn máa mọ̀ọ́mọ̀ lọ fi àlàfo sí i ó sì ń bẹ nínú àwọn ènìyàn tó gá sí pé wọ́n bí mọ́ bẹ́ẹ̀ ni ó wulẹ̀ gbajúmọ̀ pé àwọn ọmọ kéékèèké wọ́n máa ń ní èjì àmọ́ tí wọ́n bá ti ń dàgbà èjì yẹn máa ń parẹ́ eyín ó sì máa ṣú yóò máa súpọ̀ mọ́ ara wọn ṣùgbọ́n àwọn tánàbí lánàá láàrin ò ní àwọn tó ga sí pé wọ́n mọ̀ọ́mọ̀ lọ fi èjì sí àárín eyín wọn lèlè húsnì nítorí kí wọ́n lè bá a lè rẹwà sí i àwọn wọ̀nyí pátápátá wàṣímọ́ọ̀tì ní mùsàlùṣímọ́ọ̀tì ní nàmísọ́ọ̀tì ní mùtànàṣímọ́ọ̀tì ní àti mutafallijat àwọn olóòlà àtẹni tó gbé ara ẹ̀ lọ bá olóòlà àwọn onítàtúù àti àwọn tí wọ́n gbéra wọn lọ bọ́ onítàtúù àwọn tí ń fa irun péńpéjú àti àwọn tí ó já sí wípé àwọn tó já sí wípé ńṣe ni wọ́n gbéra wọn lọ sí ibẹ̀ àtàwọn tí wọ́n mọ̀-mọ̀ lọ ṣe èjì sí eyín wọn gbogbo wọn pátápátá àlèmùgà yìí rọ́ọ̀tì gbogbo wọn pátápátá ọ̀nà tí wọ́n dá ni pé wọ́n ń yí ẹ̀dá Ọlọ́run padà sí bí kò ṣe dáa. Kọ́ọ̀lù Abúlé Bonu Masoud nígbà tó sọ ọ̀rọ̀ yìí fàbálàgà dhalika imra'atan min bani Asad ọ̀rọ̀ yìí wá dé tí ìgbà obìnrin kan nínú àwọn ọmọ Asad yukọ́ọ̀lù láha umu Yakub wọ́n ń pe obìnrin náà ní ìyá Yakub. wakana ti tẹ́kọ̀rọ̀ alukur'an obìnrin náà wọ́n máa ń ka alukur'an fa atatihu, obìnrin yìí ya yakubu nígbà tó gbọ́ pé abdullahi ibùnú Mas'udi ó ṣẹ́bi lé gbogbo àwọn èèyàn wọ̀nyẹn ọba wa bá a ẹni sì máa ń ké kùránì o ìyẹn obìnrin ìyẹn náà máa ń ka kùránì o fakọ́ọ̀làtì ọwọ́ a sọ pé má hadithun balaga ni anka anaka la anta alwashimat walimustawshimat walimutanammissat walimutafallijat ó ní ìwà abdullahi ibn Mas'ud irú ọ̀rọ̀ wo ló dé tí ìgbọ́ mi irú ọ̀rọ̀ wo ni mo gbọ́ látọ̀dọ̀ rẹ wípé dájúdájú òun fún àwọn wàṣímọ́tì lépè òun láàánà wọn àwọn olóòlà àwọn onítàtù wọlé mustawshimat ó tún ń fún àwọn tí wọ́n ń lọ bá olóólà onítàtú òun fún wọn lépè òun láàánà wọn wọlé mutanamisot ó tún ń fún àwọn tí wọ́n ń lọ bá àwọn tí ó bá wọn fa irun ìpéǹpéjú wọn kúrò àtàwọn tí ń bá wọn fa òun fún wọn lépè wọlé mutafalijat ó tún ń fún àwọn tí wọ́n ń fi èjì sí eyín wọn mò ń fún wọn lépè àwọn tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ lèlè husn nítorí ẹwà alimugayyira ti kọlìkọlọ àwọn tí wọ́n ń yí ìṣẹ̀dá tí ọlọ́run dá mọ́ wa lára èyí ti ṣe tí wọ́n fi ń fún wọn lépè tó fi ń làánà wọn fakọ́lá abdullahi abdullahi ibn mas'ud àwa sọ pé wà láàlẹ̀ àánú man la'ana rasulullah sallallahu alayhi wa sallam ó ní kí ló fẹ́ẹ́ mú mi tí èmi ò ní fún lépè tèmi ò ní láàánà ẹni tí òjíṣẹ́ ọlọ́run fún lépè tó láàánà. wọ́n wà fi kìtàbìlà sọ òsèré tí mo sì ń sọ yìí o ọ wà nù tírà ọlọ́run ọba o fàkọ́lá tìlímọ̀rì à obìnrin ìbá sọ pé làkọ̀dìkọ̀ràtú mà báyìí ná làwùháyì alimushaf sórí. So, èmi ń ka wàhálà alukurani wàhálà tí wọ́n kọ alukurani sí èmi ń kà á o fàmà wà jẹ́tùhù èmi ò bá ń bẹ́ o fàkọọ̀là abdullahi bin masoud wa sọ pé láyínkùn ti kọra àti ìhì tọ́ba gásípọ̀ ọba ti ń kà á làkọ́dìwàjà tìhì ó ti bá ń bẹ́ ẹ kọ́ọ́lá Allah azza wa jalla. Allahu ọba alágbára tó gbọngbọ́n ó sọ pé wàmẹ́ àtàkùnmọ́ rọ́ṣùlù fàkùlù ohun tí ògìṣẹ́ bá mú wá fún yín òun ní kẹ́ ẹ gbámú wàmẹ́ nàhákùn anhu fantahu ohun tó bá kọ̀ fún yín ẹ jáwọ́ ń bẹ̀ fakọ́ọ̀lat alimọ́ríà ah, obìnrin wa sọ̀rọ̀ Abdullahi boni Masoudi ó lu àyà fún un láti fi hàn wípé níwọ̀n ìgbà tó ti já sí pé ògìṣẹ́ ọlọ́run òun ló ń ṣẹ́bi lé wọn àwa náà á tẹ́wọ́ gbà ní a máa ṣẹ́bi lé irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni àti pé ìṣẹ́bi lé yẹn ó túmọ̀ sí pé ànábì kọ̀ fún wọn ni ẹ̀yin náà gbọ́dọ̀ jáwọ́ níbi tí ẹ gbọ́dọ̀ jáwọ́ níbi nǹkan tí òṣìṣẹ́ bá kọ̀ fún yín ni fakọ́wọ́lá tí alimọ́rìhà obìnrin yìí sọ pé ìyẹn ìyá yakub ó ní fa inni arọ ṣe yamin hadha ala imora atika alẹ́ àn ó ní dájúdájú wò èmi náà mo rí kinní kan nínú tó ń sọ yìí o lára ìyàwó rẹ nísinsìnyí o nínú nǹkan tó ń ṣẹ́ bílé lórí mo rí lára ìyàwó rẹ nísìn. Ah, kọ́ọ̀lù abdullahi bin mas'ud ó wá sọ pé ìdèhàbì ọ̀ya wà lọ báyìí fanzuri wà lọ wòyàwó mi nù ilé kọ́ọ̀lù fàdákàlátì àlà ìmọ̀ràn àti abdullahi lóbìnrin ìyá yakubu ló wọlé tí ìyàwó abdullahi ibn mas'ud ó lọ yí ara ìyàwó rẹ̀ wò falam ṣe à kò wá rí nǹkan kan bẹ́ẹ̀ kò rí i pé ó ya tàtú sára kò sí là lára rẹ̀ kò sí lójú rẹ̀ kò sí tàtú lára rẹ̀ kò fárun péńpéjú rẹ̀ bákan náà ni pé kò ṣe èjì kò yẹ yín kàtàkàtà fàjà àti ilé ìfakọ́ ọ̀la ìyá yakubu bá dé o ọba sọ pé mọ́rọ̀ àìtúnṣe yà èmi ò rí nǹkan kan lára ìyàwó rẹ o fakọ́l abdullahi ibn masud wa sọ pé àmọ́ làwùká nàdàlíkà tọ́ba já sí pé bó ṣe rí nìyẹn pé ó lọ bá nǹkan lára rẹ̀ nínú nǹkan tí ànábì kọ̀ tó sì ṣẹ́bi ilé ẹni tó bá ń ṣe bẹ́ẹ̀ lam nujà mi sórí àkọọ́lẹ̀ ni á kọ̀ ọ́ lẹ̀ ni yóò mọ̀ lọ sílé wọn ni. náà hadísì yìí ó ní ẹ̀rí tí a lò fún àwọn tí ń ṣe eyín góòlù ohun tí hadísì kó sínú ọ̀pọ̀ a wàá ṣe àlàyé rẹ̀ láìpẹ́ yìí.